Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ o èyí ni àgbéyàwó ìròyìn olójoojúmọ́ ilé wa tó wá sójú òwòrán yín láti ìkànnì amóhùnmáwòrán Yorùbá Broadcasting Network YBN òní ti ṣe ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún 2023 olùmáyọ̀wá àbàdìgí ni oníròyìn fún tàṣálẹ̀ ètò ní ṣáájú ẹgbọ́n àwọn òkúta kó wá fún yín nínú àwọn ọ̀rọ̀ ètò jẹyọ ní àṣálẹ̀ òní ilé ẹjọ́ ti pa á láṣẹ o kí NLC àti TUC kí wọ́n ti ikọ̀ wọn bọ apó o ìpè kò gbọdọ̀ sí ìyanṣẹ́lódì kankan àbí ìwọ́de mọ́ lákòókò tá a wà yìí aṣojú Canada ló ti sọ síta o ó ní àwọn iléeṣẹ́ tí wọ́n ti máa gba ìwé ìrìnnà àti ìwé ìgbélùú tá a mọ̀ sí visa sí Canada ni wọ́n ti ṣe àgbékalẹ̀ tí wọ́n ti ṣe aṣọ lójú ẹ̀ nílùú Àbújá àti ìpínlẹ̀ Èkó ọmọ orílẹ̀-èdè India kan ló ti kọ ìwé ẹ̀sùn ránṣẹ́ sí àwọn ọlọ́pàá tó ń fi ẹ̀sùn jìbìtì lílù kan ọmọ India mìíràn wípé ó ń lu jìbìtì ní ìpínlẹ̀ Èkó lórí àkọọ́lẹ̀ àkókò àti ìgbà ní ilẹ̀ àgbáyé tá a mọ̀ sí Guinness World Record olóúnjẹ kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lòun náà ti bẹ̀rẹ̀ ìdáná oúnjẹ o oní wákàtí tó jẹ́ igba two hundred hours marathon láti máa dáná ẹ ṣọ́ ọ̀nà gbà ẹ yàgò fún àwọn ọ̀nà ńláńlá kan ní ìpínlẹ̀ èkó pápá jùlọ ní áìláńdì bí ìjọba ìpínlẹ̀ èkó ṣe fẹ́ ti àwọn ojú òpópónà tó tó ogún látàrí àwọn eré gígùn tí àwọn obìnrin fẹ́ sá ní ìpínlẹ̀ ọ̀hún ìpínlẹ̀ èkìtì ti ń gbáradì láti gba àlejò ìgbìmọ̀ àpapọ̀ fún ètò ìlera ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gọ́ta rú ẹ̀ sixty fourth edition ni ó máa wáyé ní ìpínlẹ̀ èkìtì àwọn àkọlé wọ̀nyí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìmí ìlàkùn afún iláṣẹlẹ̀ tù ní ẹ ká lọ sókè lọ́dún tá a bá dé padà ẹ mọ̀ gbọ́ wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. fọ́nrán wa nínú ìròyìn fún àṣálẹ́ tòní ọwọ́ àjọ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó àwọn afurasí kan tí wọ́n jí ọkọ̀ gbé ní agbègbè Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ keje oṣù yìí Waris Tafiq pẹ̀lú akẹgbẹ́ ẹ̀ ni àwọn òṣìṣẹ́ tí wọ́n tún ọkọ̀ ṣe fura sí lẹ́yìn tí wọ́n gbé ọkọ̀ yìí lọ sí ọgbà ìtún ọkọ̀ ṣe pẹ̀lú èròǹgbà láti tú ọkọ̀ yìí tà èyí ni ó fún wọn ní èròǹgbà láti béèrè ìwé ọkọ̀ yìí lọ́wọ́ waris àti akẹgbẹ́ ẹ̀ kí wọ́n tó dáwọ́lé ọkọ̀ yìí bákan náà ni wọ́n tún béèrè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tí ó ní ọkọ̀ yìí ṣùgbọ́n wọ́n kùnà láti pèsè méjèèjì òun náà ló mú wọn ké sí àwọn ọlọ́pàá láti wá mú waris tòun ti akẹgbẹ́ bákan náà ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ láàrin ọkọ̀ àjàgbé tí a mọ̀ sí tírélà pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ honda kan ní agbègbè ìjàyè ní ìpínlẹ̀ Ògùn awakọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ló ń gbìyànjú àti sá fún òpópónà tí ò dáa èyí tí ó mú gba ọ̀nà kò tọ́ tí ó sì fa ìjàmbá láàrin òun pẹ̀lú ọkọ̀ àjàgbé yìí èyí ló wá ń mú àwọn olùgbé agbègbè ìjàyè ní ìpínlẹ̀ Ògùn láti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ògùn láti tètè kó gírímápá lórí ọ̀nà tí ò dáa yìí láti dẹ́kun ìjàmbá ọkọ̀ eléyìí tí ó ń ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN. ẹ káàbọ̀ padà àgbéyẹ̀wò ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa náà ló ń tẹ̀síwájú níkànnì tá a wà náà ni Yorùbá Broadcasting Network YBN wàyí o ẹgbọ́n ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn tí mo kọ́kọ́ mú lọ́sẹ̀lẹ̀ tòní ló ní ṣe pẹ̀lú èsì ọ̀rọ̀ kan o ìjọba ìpínlẹ̀ Ondo lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ló fa ojúro lórí ọ̀rọ̀ kan èyí tó jáde láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n sọ pé àwọn ni àwọn ní agbègbè àti àwọn olùgbé tó ń bẹ ní ìlú kan tí wọ́n pè ní Ìrókù lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ti sọ pé wọ́n ti kojú ìjà sí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ní agbègbè náà fún ọjọ́ mélòó kan igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn arábìnrin naimot sàràkọ oyèdélé ló sọ ọ̀rọ̀ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú ìpàdé àwọn akọ̀ròyìn pé ìpínlẹ̀ Ògùn ló ní ìrókù àti àwọn agbègbè mìíràn lábẹ́ ìjọba ìbílẹ̀ ìlàjẹ ṣùgbọ́n lónìí ṣó nílùú òun náà tó fẹ́ sọ̀rọ̀ sókè bí ìpínlẹ̀ Ondo bó ṣe fèsì ọ̀rọ̀ ọ̀hún tó níṣẹ́ rí gbogbo ọ̀rọ̀ tó jáde lẹ́nu igbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn yìí ó ní irọ́ pátápátá tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà tó sì fi ń dáhùn wípé ìrókù jẹ ti ìpínlẹ̀ Ondo ni o torí ó jìnnà síra wọn alábòójútó fún ìròyìn àti ìlániláyẹ̀ ní ìpínlẹ̀ Ondo arábìnrin Bámidélé Adémọ́lá Ọlátúnjí òun náà ló fi èsì yìí síta lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ṣé àdúrà tá a máa ń gbà pé àní jáde lékú lọ́wọ́ àti wípé gbogbo ìrìn àjò abáṣe ń wá jíjẹ mímu lọ ànípàdé ohun tí ò jẹ́ wá àmì ńlá ló yẹ ká máa ṣe níbikíbi tá a bá ti gbọ́tọ̀ ti ń ṣàdúrà yìí ìjàmbá ọkọ̀ lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ló ti gba ẹ̀mí àwọn ènìyàn méjì tí àwọn tó tó mẹ́wàá tí wọ́n sì fi ara pa yánnayànna ìròyìn náà ló ń jẹ́ kó dìímọ̀ wípé ìjàmbá ọ̀hún tó wáyé ní òwúrọ̀ kùtù ní ní nǹkan bíi aago mẹ́jọ ó kọjá ọgbọ̀n ìṣẹ́jú nìyẹn eight thirty two a.m. tí ó sì jẹ́ pé àwọn mẹ́rìnlá ló wà nínú ìjàmbá náà tí méjì sì jọ́lọ́ nípè lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n tí àwọn tó kù tí wọ́n fara pa alukoro àjọ FRSC ní ìpínlẹ̀ Ògùn Florence Okpe ló fìdí ìjàmbá náà múlẹ̀ tí ó sì ń ṣàlàyé pé àwọn ọkọ̀ méjì kan ìyẹn ọkọ̀ àjàgbé Ovozino aláwọ̀ aró àti funfun pẹ̀lú ọkọ̀ akérò mazda tó ní nọ́mbà ìdánimọ̀ xv nine four five ẹ̀pẹ́ ni wọ́n kọlu ara wọn ní agbègbè kára ní ojú òpópónà márosẹ̀ ọ̀hún bákan náà ní iléeṣẹ́ ọlọ́pàá ti ẹkùn Ṣàngó tí wọ́n rí ọkọ̀ toyota rav4 aláwọ̀ aró pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ mus five eight zero ja tí ẹnìkan tí wọ́n pe rẹ̀ ní ẹlóge Polycarp tí ó ti lọ sọ wípé òun wá ọkọ̀ òun èyí tí wọ́n jí gbé ní agbègbè Gbàgádà ní ìpínlẹ̀ Èkó iṣẹ́ ìtọpinpin tó gbé àwọn ọlọ́pàá tí wọ́n fi ráútú ọkùnrin kan Alao James ọmọ ọdún márùndínlọ́gọ́ta fifty five ní agbègbè Ìlò Ọ̀tà pẹ̀lú ọkọ̀ òun wọn yóò máa sún ẹ̀sùn náà àti ọkọ̀ tí wọ́n rí gbà náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Gbàgádà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti wáyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọlá Odùtọ́lá ló fi àwọn àwọn ìròyìn síta lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tá a mọ̀ sí kọ́sítọ́ọ̀mù ni wọ́n ti yọ̀ǹda àwọn egbògi olóró kan o oníyẹ̀fun tí owó ẹ̀ tó mílíọ̀nù mẹ́rìnlá fourteen million fún àjọ NDLEA àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tá a mọ̀ sí custom ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ àti ọ̀ṣun ni wọ́n ti yọ̀ǹda àpò mẹ́rìnlélọ́gọ́ta sixty four bag àti àwọn igbó tí wọ́n dìpọ̀ tó jẹ́ àádọ́jọ one hundred and fifty tí owó ẹ̀ lé ní mílíọ̀nù mẹ́rìnlá million naira fún àjọ tó ń olóró àti àwọn ìwà míì tá a mọ̀ sí NDLEA gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ apàṣẹ agbègbè Ọ̀yọ́ àti Ọ̀ṣun fún custom Ben Ọ̀ràmàlúgò ló yọ̀ǹda àwọn egbògi olóró yìí fún NDLEA nínú olúléeṣẹ́ ohun tó ń bẹ ní ìlú Ìbàdàn apàṣẹ Ben tó fa ojúro sí bí àwọn ọ̀dọ́ ṣe wá ń ṣe àṣìlò egbògi olóró ní àkókò tí a wà yìí tí ó sì sọ pé ẹ̀ka custom ti Ọ̀yọ́ àti Ọ̀ṣun kò ní fi ààyè gbà wọ́n pẹ̀lú àwọn tó ń ṣe pàyàwọ́ àti títà àti rírà egbògi olóró ní àwọn agbègbè náà gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti bu ọwọ́ lu yíyan ìkan lára àwọn àgbà ẹgbẹ́ pdp ní abẹ́ ìjọba ìbílẹ̀ sùúrùlérè ọmọọba lásìsì ọlágbémilékè ọládìméjì ọmọgboyè gẹ́gẹ́ bí ọba tuntun arányin ti ìranyin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ìranyin ló jẹ́ ọ̀kan lára àwọn ìlú tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ sùúrùlérè ní agbègbè tó súnmọ́ ògbómọ̀ṣọ́ orí àpèrè arányin ló ti ṣí sílẹ̀ lẹ́yìn tí ọba jimoh oyèlọ́ta tó ti gbẹ́sẹ̀ ìwé ìbuwọ́lù yíyan àgbà ẹgbẹ́ PDP yìí gẹ́gẹ́ bí ọba aláyé ni alábòójútó fún ìjọba ìbílẹ̀ àti ìfinijoyè arákùnrin olùṣègùn ọláyíwọlá ló bu ọwọ́ lù tí yíyan sóyè náà tó ti bẹ̀rẹ̀ kíkà láti ogúnjọ́ oṣù kẹwàá ọdún tí a wà yìí kájẹ́ lórí lórí ọba tuntun. aláṣẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè nàìjíríà nigeria bar association nba ló ti lọ́ọ́ ṣe àbẹ̀wò sí adájọ́ àgbà ìyẹn ti ìpínlẹ̀ èkìtì ní ìlú london aláṣẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè nàìjíríà nba ọ̀gbẹ́ni yakubu mekiau senior advocate of nigeria san ló ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o lórí adájọ́ àgbà ti ìpínlẹ̀ èkìtì adájọ́ oyèwọlé adéyẹyẹ bí ara bàbá ṣe ń bọ̀ sípò lẹ́yìn ìfarapa tí wọ́n ní látàrí ògiri tó yalù lù wọ́n nínú ọ́fíìsì wọn nínú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ èkìtì ní oṣù keje ọdún tí a wà yìí aláṣẹ nba ló ṣe àbẹ̀wò sí adájọ́ àgbà náà nílùú london lánàá ọjọ́bọ̀ ló wá sọ pé ara bàbá ti ń jí pépé o tí bàbá gan ti ń gbaradì láti padà sí orílẹ̀-èdè nàìjíríà tí bàbá ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ ajé tó ń bọ̀ ìṣẹ̀lẹ̀ bí kò ní kọlù wá lẹ́nu iṣẹ́ wa láṣẹ Èdùmàrè àmín obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó dé ipò major general nínú ikọ̀ ológun adéròǹkẹ́ kalẹ̀ ni ó ti jọ́lọ̀ nípè ajagunfẹ̀yìntì obìnrin major general adéròǹkẹ́ kalẹ̀ ni wọ́n ti jẹ́ ọlọ́run nípè ní ọmọ ọdún mẹ́rìnlélọ́gọ́rin eighty four years ìròyìn tó jẹ́ kó di mọ̀ pé ìyá major general ni wọ́n jẹ́ ọlọ́run nípè ní ìlú London ní ọjọ́rú ọ̀sẹ̀ yìí lẹ́yìn àìsàn ráńpẹ́ tí kò sẹ́ni tó sọ irúfẹ́ àìsàn tó jẹ́ ọ̀hún ìyá náà ni wọ́n bí ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 1939 tí màmá sì jẹ́ ìkan lára àwọn ológun tó ń ṣètọ́jú àwọn aláìsàn ọlọ́pọlọ tí wọ́n sì jẹ́ obìnrin àkọ́kọ́ láti dé ipò major general nínú iṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí àkọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó ni màmá bákan náà tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ varsity tí wọ́n pè ní university college ṣùgbọ́n tí a mọ̀ sí university Ìbàdàn lọ́wọ́ tá a wà yìí kí Ọlọ́run dẹ̀lẹ̀ fún màmá major general inú dídùn àti ayọ̀ pẹ̀lú ijó àtorin ni ó gba ẹnu àwọn òṣìṣẹ́ àti òṣìṣẹ́fẹ̀yìntì ní ìpínlẹ̀ ọ̀yọ́ o bí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti òṣìṣẹ́fẹ̀yìntì bí wọ́n ṣe ń dunnú látàrí bí gómìnà ṣèyí mákindé èyí tó ṣèlérí tó sì múṣẹ o bóyá bẹ̀rẹ̀ sí ní san owó ìtọ́jú tí wọ́n pè ní welfare package tó ṣe ìlérí fún wọn ìròyìn pdp ni wọ́n fi sí orí òpó ayélujára x wọn lónìí ọjọ́ ni wọ́n ti ń jẹ́ kó pé gómìnà èyí tí ó kéde ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà fifteen thousand naira fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n twenty five thousand fún àwọn òṣìṣẹ́ ìjọba ni ó ti ṣèlérí pé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní san ní oṣù kẹwàá ọdún tí a wà yìí láti fi dí àwọn ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bó ṣe rí ní àkókò yìí látìgbà tí wọ́n ti yọ owó ìrànwọ́ epo ó ti ní ẹ máa jó ẹ máa yọ̀ làwọn òṣìṣẹ́ ń dunnú báyìí bíi twenty five thousand bó ṣe tún lé lórí owó owó oṣù wọn tí gbogbo ń dún gbàgàngbàgàn ìgbà wo làá gbà tiwa iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí ọjọ́ jímọ̀ ni wọ́n ṣe àfihàn ọkùnrin ọmọ ọdún márùndínláàádọ́ta kan o tí ó jẹ́ pé orúkọ rẹ̀ ń jẹ́ hasan kọ́láwọlé gẹ́gẹ́ bí afurasí elétùtù ọlà tó ń fini ṣoògùn owó bí wọ́n ṣe rí gbámú pẹ̀lú orí ènìyàn tútù ní ìbàdàn ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́láwọlé ni wọ́n ṣe àfihàn nínú olú ọlọ́pàá èyí tó wà ní ẹlẹ́yẹlé lábẹ́ ìbílẹ̀ àríwá ìwọ̀ oòrùn ìbàdàn pẹ̀lú àwọn mẹ́sàn-án mìíràn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn èyí tí wọ́n ráwọ́ tó láti àwọn ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àdíwálé ọ̀sífẹ̀sọ̀ tó sì ní kò sáàyè fọ́daràn kankan ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí àwọn adóorùmú wọn bá a bá gbàwòrán gẹ̀gẹ̀gẹ̀ ibì kan la gbé tì sí kódìjìbá ẹ lọ láṣálẹ̀ tòní fún àgbéyàwó ròyìn olójoojúmọ́ ilé wa èyí tó ti wá sójú wòrán láti ìkànnì ọmọlúwàbí yorùbá broadcasting network ybn bóyá ẹ ṣe ń darapọ̀ mọ́ fún ìgbà àkọ́kọ́ ni ẹ lọ́ọ́ rọ̀fẹ́ láti máa bá a kálọ lórí ìkànnì yìí ẹ̀yẹ́ ṣáà ti tẹ subscribe button tó ní àwọ̀ pupa wọn ẹ wà tí aago dúdú ti ń bẹ lókè ìyẹn ní ọmọ tayé lólobó nígbàkúgbà tí àwọn ètò àti ìròyìn wa tó bá bọ́ sójú tó bá wá sí orí ayélujára ẹ tún lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wa àbí kẹ́ fún wa ní àwọn ọwọ́ kan pẹ̀lú ìròyìn ẹ̀yẹn ṣáà ti kọ́kọ́ tẹ YBN sórí nọ́mbà yìí tí ẹ̀ ń wò láti máa wà á ẹ bá a pín kódélé kódóko kó wọ́n lè mọ bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá àti ilẹ̀ káàárọ̀ òjìrè oorun ayọ̀ ní gbogbo àsùn láṣẹdùmọ ìròyìn bí kò ní jẹ́ títí wa o ìròyìn ayọ̀ la máa gbọ́ olúmọ àbàdìgín ló ń gbà á ládùúrà fún wa èyí tó kù nínú ọdún yìí ayọ̀ àtàláfíà láfi lò ó.